الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أدقفوا ولو باوة ولو با الله ọba tí ó tún sọ wá di àsìkò yìí àwọn fi tító bí ọlọ́run ọba wa àfin bí ọlọ́run ìjòkó wa ní jọ́mẹ́jọ jọ́mẹ́jọ láti lè máa tẹ̀síwájú nínú àwọn àgbóyè ẹ̀sìn Islam kọlọmọsọ ìgbàlẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa kó lò ní sábàbí oríire fún wa nílé ayé ń bí àti ìjọ alkiyama níparí ọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí obìnrin kó ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí oní ọmọ jẹ́ ìgbẹ̀yìn ní abala tí wọ́n ọlọ́run má ṣe ní lẹ́kṣọ́ gbẹ̀yìn fẹ́ni kọ̀ọ̀kan wa ìtí afẹ́ gbéyẹ̀wò lénìí òun náà ni sifatu almar'ati almuslima àbí ká sọ pé sifatu almar'ati as-saliha àwọn ìròyìn táàrí lára obìnrin táàfi sọ pé obìnrin yìí obìnrin dáadáa ni ìròyìn obìnrin rí gbogbo yìí náà ni máa ń pẹ́lẹ̀ lẹ́ni rí gbogbo yìí náà ni sì máa ń sọ pé a ah, ìyàwó mi èèyàn dáadáa ni gbogbo obìnrin náà ni máa ń sọ pé òun dá lọ́dẹ̀dẹ̀ ọkọ òun àwọn òròyìn ta fẹ́ kà yìí àwọn àlùfáà ní àní rí lọ́dọ̀ ẹnìkan àbíkọ́ jẹ́rẹ́ lọ́dọ̀ obìnrin dáadáa tí ó bá ti wá sí lọ́dọ̀ obìnrin onítọ̀wọ́n wá gbìyànjú bóhun náà ṣe ní irú àwọn ìròyìn báyìí nítorí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ni innaman nisa'u شقائق الرجال àwọn obìnrin wọn ò ṣe yọ sí ọ̀tọ̀ wọn ò ṣe yọ kú nínú àwùjọ wọn ò ṣe yọ kú nínú ilé ẹ má jẹ́ àwọn obìnrin ọdá sọ̀rọ̀ àwọn àlùfáà ní kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ obìnrin àti ọkùnrin náà ni wọ́n jọ tún ayé ṣe ni wọ́n jọ tún lé ṣe tápà kan bá ti wá dáa tápà kan ọ̀dá àwọn àlùfáà wa wọ́n ní yóò máa àfẹ́kì apá kejì béèyàn bá dáa tí ìyàwó èèyàn bá dáa èèyàn lè láṣeyọrí nulẹ̀ àwọn àlùfáà wọn wá ní àwọn qualities sifat mumayazat tá a fẹ́ kà yìí àwọn àròyìn yìí òun ni ká lè gbìyànjú kájọ́ wà lára àwọn obìnrin wa tí ìbá fẹ́ fẹ́yàwó kéèyàn máa bẹ̀rẹ̀ wọn bá kọ́lọ̀ ọba kó fún yẹn níyàwó rẹ̀ ní tí ó máa wá lára tí ó máa béèrè nípa ẹ̀ òun náà làwọn ròyìn alákọ̀ọ́kọ́ kápẹ́lọ lè máa yí pé ọlọ́run ọba dá ọkùnrin àtobìnrin táwa sí lọ́nà obìnrin táwa wì òun náà nípa tiẹ̀ tí ó kó nínú ilé àti láwùjọ wọ́n ní kọ́dà obìnrin bọ́ba ti dá àwọn ọmọ ọ̀dà tí ọba ti dá àánú ọlọ́run lókun ọ̀kanú àwọn ẹni rẹ̀ ó ní al'ummu madrasatun idha a'dadtaha a'dadta sha'ban tayyibal ó ní sẹ́rí ummu tó nínú lẹ́yìn arábìnrin yẹn madrasa ni it's a school ilé ẹ̀kọ́ kan lòun náà ìdá àádẹ́dìtaha tẹ́ bá pìrìpìá ilé ẹ̀kọ́ náà dáadáa àádẹ́dìta ṣáàbàn tọ́yìbàlà àrọ́kì nation odidi àgbáńláyé àwọn ọmọ èèyàn iná lẹ́tí láṣeyọrí lérí wọn yẹn tọ́jẹ́ pé wọ́n dùn wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní wàídà nìsáàù na ṣáàna fi ummiyatin ó ní tí àwọn obìnrin tó bá jẹ́ pé wọ́n dìde wọ́n tọ́ wọn nílé tí ó gbádùn ọpọlọ rẹ̀ ọ̀lálàáfíà kò lọ́mọlúwàbí kò nítìjú rọ́dí ar-rijalu jahalatan wa khumula ọmọ tí ó bá máa bí èyí tó pọ̀ ní àwọn ọmọ ẹni òun náà làwọn ọmọ tí ó jọ torí bí ìyá bá ti ń ṣe nulẹ̀ ọmọ yẹn ọmọ wòyá ẹ bí àyẹ bá jẹ́ ẹni tí máa ń ṣépè ọmọ yẹn náà máa ṣépè bí àyẹ bá jẹ́ ẹni tí máa ń kírun ọmọ yẹn máa kírun bí àyẹ bá ń lo jalbab ọmọ náà máa lo jalbab yóò máa kọ́ ṣe ìtìyà rẹ̀ bá ń ṣe nínú ilé wàhádìí simatul mar'ati salihah sifatul mar'ati salihah obìnrin dáadáa àwọn àlùfáà ní àwọn òròyìn tá fẹ́ kà yìí tí obìnrin dáadáa kọ́lọ̀ lè àpláyẹ̀ sínú ayé ẹ̀ kó lè bá jẹ́ obìnrin rẹ̀ fọ́kọ rẹ̀ nítorí obìnrin tí ó dá fìtínà ní fọ́kọ fìtínà ní fáwùjọ fìtínà ní fún fámílì ọkọ fìtínà ni fóun gangan fún rẹ̀ ládùúgbò tọ́wà alákọ̀ọ́kọ́ nínú ròyìn obìnrin dáadáa alimariatu alimomina obìnrin tó ní iman nítorí pé wọ́n ní gbogbo ìgbésí ayé wa pátá lérí iman ni ilé ayé ò lè rọrùn àfi pẹ̀lú iman ọ̀run tá ń lọ náà kò lè rọgbọ àfi ní iman wọ́n ní obìnrin ta wí fàyè ìzà sọ́lù ìmánu ha tí ìmánu rẹ̀ bá ti lágbára sọ́lù àti àhálù ha ìṣeṣe rẹ̀ wàhúlùkù ha àti wá rẹ̀ yọ̀dà bọ́tí ọba ti sí iman lọ́dọ̀ obìnrin bẹ́ẹ̀ lówó ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ lówó ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lálàáfíà ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ bá wà lérí ààrẹ ẹ̀ nígbádùn ẹ̀ bẹ̀bá wa ń ta ẹ̀ní gbádùn ẹ̀ bẹ́ẹ̀ wá nulẹ̀ ẹ̀ní gbádùn ẹ̀ nítorí kò nígbàgbọ́ ní ọlọ́run Allah nànàbí fi ń sọ fún wa wípé sallallahu alaihi wasallam àwọn èèyàn máa ń torí ń tọ́pọ̀ fẹ́ ìyàwó ẹwà owó àtẹ̀bí àtẹ̀sìn ànábì wa ní fásitì bèèrè láti pì tẹ́yìn bá fẹ́yàwó ẹ̀sìn ni kí ẹ gbé sókè nítorí ẹ̀sìn olóborí gbogbo tí èèyàn máa ń wá lára obìnrin anábì ní fásitì bàdàbí záà ti dì ewé ìtọ́ba lẹ́sìn àkọ́kọ́ ẹ̀sìn kí ni jama ṣahadatu allah ilaha illallah kéèyàn nígbàgbọ́ nínú ọlọ́ ọlọ́run bá má pèjúwe obìnrin kan wá nínú alukur'an ìyàwó fìràáùn ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim وضرب الله مثلا للذين آمنوا ọlọ́run bá ní mo fẹ́ fún yín ní àpèjúwe kan nínú àwọn obìnrin tó wà láyé tí wọ́n ní iman ọlọ́run jẹ́rìí pé ó ní iman imrata fir'aun òun náà níyàwó fir'aun sara astagfirullah asia ìyàwó fir'aun asia idh qalat rabbi buni li indaka baytan fil janna nígbàtí fir'aun fẹ́ kàn máa àgbélébú ó ní kán kan mọ́ àpáta kán wá lọ lè yí àpáta ńlá kan kán lọ lè yí wá látòkè kọ́ wá bọ́ọ̀lù lérí kọ́ wá fọ́ lérí Fáráò ní ṣé ìmánì rẹ̀ yìí ó chẹ́ndì àbúrò ní chẹ́ndì ẹ̀ ana rabbukumul a'la èmi ni ọlọ́wọ́ báyìí á sì yà ní ìwọ fìràwọ́n náà wá fìyàjẹ́ fìyàjẹ́ fìyàjẹ́ síbẹ̀síbẹ̀ kò yí ohun padà o obìnrin tí èbá yí ohun padà nípa ìgbàgbọ́ rẹ̀ tó dúró lérí ìmánì yẹn obìnrin dáadáa ni lọ́lọ́run fi wá fi áásíà yìí wọ́n wá fi ṣe ọ̀kan nínú àwọn àpèjúwe fún gbogbo obìnrin ayé bó ṣe fi ìyàwó fìràwọ́nà ìyàwó lútù àti nóò bó ṣe fi ṣe àpèjúwe bú fún gbogbo ọ̀rọ̀ obìnrin tó fẹ́ yàyàkuyà ẹgbọ́n tó sọ fọ́lọ́wọ́n ọba wọ́n ní àpáta yẹn ò tí ì fọ́ lérí tí tó fi sọ pé ìwọ ọlọ́wọ́n ọba o ìbò nílé bẹ́yìn dákàbẹ̀yìn táwọn fi ní janna kọ́ ilé kalẹ̀ fún mi láti o wọ́n náà jì ní min Fir'auna wa amali lámí níbi ìyá Fir'aun àti ṣẹ́bú tí wọ́n fẹ́ ṣe wọ́n náà jì ní min al kọ́ làmíkù lọ́wọ́ àwọn alábòsí wọ́n ní kí àpáta òyìn tó dé eré ẹ̀ lọ́lọ́run ti gbẹ̀mí ẹ̀ àpáta yẹn kọ́ pa tó ló ti bẹ ọlọ́run ó ní làmí lọ́wọ́ ìyá faraon ọlọ́run ọ̀dà ìyá faraon kí ọ̀pọ̀ èmi gan ní pọ̀ wọ́n ní wà àlìjánà báyìí amọ̀nà ti bí wà dàníyàtìlá ó ní ìgbàgbọ́ sí ìjọ́kan ọlọ́run wọ́n ní gbogbo obìnrin tọ́lọ́n bá ṣàánú tí ìmánì rẹ̀ bá ti bàjẹ́ ńlé ọkọ obìnrin rẹ̀ ni òun ní ọ̀la ti bọ̀ tán dáadáa arábìnrin tàwí yìí áyà tí máa ń gbé síwájú rẹ̀ ní dojoojúmọ́ òun náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run làá sìn kò ní bá sin sìn kankan báwọn lé ọkọ rẹ̀ bá láwọn àwọn bọ́ kíní kan nú ẹbí wọn kò ní bá wọn bọ́ kò ní bá tẹfá kò ní bá wọn sí gbẹ́rẹ́ kò ní bá wọn lo kankan ìyá kan ní abúdù ní sínbọ̀ rẹ̀ ìwọ́lọ̀ nìkan láàmà sìn wá ìyá kan ní sta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan náà láàmà wá ìrànlọ́wọ́ wá lérí challenge ayé tó bá bá wa ó sì jẹ́ pé ẹsẹ̀ méjìlá fi rìn àìfẹsẹ̀ kan rìn ìyá kan ní abúdù nìkan lè lómi mú kò mú wá ìyá kan sta'in obìnrin tá wí kò ní sin kan mi lẹ́yìn ọlọ́run kò sì sí tí ó dé bá lé ọkọ a ní ẹ̀yàn màyá oyé tába ti ṣe náfílà àbọ̀lọ́ ń sọ̀rọ̀ tába dìde lóru àsọ̀fọ́lọ́ ìgbàgbọ́ ẹnìyẹn oníbà wọn wọṣẹ́ oníbà wọn nígbàgbọ́ nínú ẹbọ kò ní pè nǹkan mí lẹ́yìn ọlọ́run kò ní wàrà lọ́wọ́ pẹ̀lú nǹkan mí wàlá tad'u ghayra Allah kò ní pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́ la tarju illa min Allah gbogbo tí máa ń fẹ́ lọ́wọ́ ẹ̀ tí gbogbo tí máa ń fẹ́ nínú ayé ẹ̀ ọ̀dọ̀ ti mọ̀ retí ẹ̀ kọ́dà bá àbú rẹ̀ bá promise rẹ̀ pé àwọn fẹ́ sin kan fún yóò ṣe máa sọ fọ́lọ́wọ́n bá lérí ìfọ̀kànlẹ̀ lérí ìfẹ́rí kanlẹ̀ rẹ̀ pé ìwọ ọlọ́run wọ́n mọ̀ pé orí yóò ní wá látọ̀dọ̀ àbú látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ti ń bọ̀ eléyìí ó ní àkọ́kọ́ ìròyìn obìnrin dáadáa la tahlifu illa billah ẹ̀ ní gbọ́ kó fi kankan búra àfi pẹ̀lú ọlọ́run owó aláǹtakùn ní kọ́ lẹ́sẹ̀ kọ́ padà sílé kò ní fẹ́ sòsì kọ́ kọ́mọ lọ́bìtín lọ́mọ́ eléyìí bọ́lọ̀ ń dó ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣàánú tíyàwó rẹ̀ bá rí báyìí ó ti kó 90 percent mẹ́wàá tó kù òun náà ni gbogbo ìta tó fẹ́ kàí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa almar'atu as-salihah ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìròyìn obìnrin dáadáa àǹtẹ̀kúnná ààbìdàtàn lillah àǹtẹ̀kúnná ààbìdàtàn lillah nínú ìròyìn obìnrin dáadáa òun náà ni pé yọ́ máa sin ọlọ́run ṣe rí ọ̀tọ̀ ní kéyàn gbàgbọ́ ọlọ́run bá ń bẹ ọ̀tọ̀ ní kéyàn wá jẹ́lẹ́sìn kí wọ́n ní àhà ah, ó mú yẹn ẹ lè bá bí ní títí ń rojú ọlọ́jọ́ ẹ lè bá níbi títí ń wo fíìmù ẹ lè bá níbi títí ń wo eré ìtàgé ẹ lè bá níbi títí ń sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ lè bá níbi tó ti mọ lọ́jọ́ káàkiri àdúgbò ẹ bá lẹ́ni tí ń sin ọlọ́ni alimadatul abida gbogbo ẹni ọba wọlé torí ìyàwó rẹ̀ tí ń kírun lọ́wọ́ àbúrò ìyàwó rẹ̀ tí ń gbà àwẹ̀ alamisa àti mande kọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nínú àwọn ìròyìn obìnrin rí ó ti wà lára wọ́n ní torí pé ọlọ́run bá dá afẹ́sìn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run náà dá wọn lásán àwọn èèyàn àtàlìjànú nínú èèyàn lóbìnrin wà ọlọ́run lẹ́sìn látorí ẹ̀dá obìnrin tó ni ẹjọ́ pàdé lálìjánà ni àmọ́ obìnrin tí ò kírun obìnrin tẹ́ máa fàáfà kò nígbàwẹ̀ kò ṣe ìbáàdà kò Allah bẹ́ẹ̀ bá ti kú láyé ẹ̀ nípàdé mọ́ ìwọ máa lọ àlìjánà ti ẹ òun máa lọ náà nítorí pé ìwọ sin ọlọ́run òun ò sin ọlọ́run tó bá jẹ́ pé ìwọ ni ó fi falẹ̀ tó pèyẹ sákèsí láti máa sin ọlọ́run tó jẹ́ pé oorun ló ń bá jà sí oúnjẹ ló ń bá jà sí aṣọ rẹ ẹ̀gbálẹ̀ ó sọ fún tọ́lọ̀ níyàrá ìlàdínà àmọ́nù kú anfusakum wa alikum ẹ mójútó àwọn ọmọ yẹn àtìyàwó yín ìwọ ló wá dákẹ́ títí tí òfin wá sin lọ́run tó fi jáde láyé ìwọ náà ó jìyà kó tó wà lìjẹ́nà ẹni bá lóbìnrin lé tóbìnrin ní tí ì kírun àwọn àlùfáà ní inú àwọn àròyìn obìnrin rẹ̀ ó ti kó lára nítorí gbogbo ìnìkáwù tẹ́ ṣe gan kẹ́lẹ́ máa gbádùn ara yín kẹ́lẹ́ máa bímọ nítorí ẹ̀sìn ni tọ́lọ́run ṣe ṣe rọrùn fún yín láti máa fẹ́yàwó àti lọ́kọ ẹ̀sìn gan ni dáwà ṣe láyé gbogbo ń tàbá wá ń gbádùn nínú gbèsè ayé tá a níyẹn ọlọ́run fún wa kó lè ràn wá lọ́wọ́ lérí ẹ̀sìn ọlọ́run ọba wa wọ́n ní obìnrin dáadáa tó sọ́lé salawatil khams yóò máa kírun wákàtí márààrún rẹ̀ tí nǹkan kan ò ní di lọ́wọ́ lóòótọ́ wọ́n sì dẹ̀kun fún kọ́mọ lọ mọ́ṣáláṣí ilé rẹ̀ ní ọlọ́lá ju mọ́ṣáláṣí lọ àmọ́ ilé tó wà yìí náà wọn ò sì dẹ̀kun fún débi pé kásìkò òun ọkọjá kọ́mọ́ kí obìnrin mi ò ní kí mọ́gírìbì ọ̀dàgùn mẹ́sàn-án tẹ́sí mọ̀ pé <clears throat> ọjọ́ ti lọ àsìkò rẹ̀ ti kọjá obìnrin tó wá fẹ́ kírun àwọn fájìrì yóò tọ́jú ọmọ yóò wẹ àwọn ọmọ yóò tọ́jú wọn lọ sí school oye wọ́n dìgbà tí òòrùn bá yọ kó tó kí irun àṣùbà àwọn àlùfáà lóbìnrin dáadáa kọ́ obìnrin ti ń sin lọ́n lásìkò rẹ̀ àwọn obìnrin ta wí ọlọ́wọ́n bá ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àtàwọ́ ọkùnrin àtàwọ́ obìnrin àwọn méjèèjì ọlọ́wọ́n bá sọ pé ẹ má jásùkò òrùn ọlọ́kẹ́ tó kí o tọ́ra àfàsìkò sí ìrun fún yín Quran 4 aya 103 obìnrin ta wí kò sí tó débi lọ́wọ́ tí òfin ní kírun wákàtí márùn-ún ó kọjá pé àbúfẹ́ dé o ẹ bóyá bó wà nítòsí àbí kò sí wọn nítòsí yóò mọ kí àwọn súnà nọ̀rọ̀ wá síbà àwọn súnà rákà àwọn rakaat àwọn náfìlà tá a máa ń yàn kó tó di pé àákìrún ọ̀nà yàn àtẹ̀yẹ́ tá a máa ń yàn lẹ́yìn irun ọ̀ràn yàn tó bá di aago bíi mẹ́jọ àbọ̀sí mẹ́sàn-án gbogbo àtọ́ bá ti ráàyè yóò gbìyànjú láti máa ṣe dùhà rákà méjì rákà mẹ́rin rákà mẹ́jọ èyí tí pẹ̀ ìbá ká ń bẹ̀ láti fi súnmọ́ ọlọ́wọ́n bá wa ìyàwó ẹlòmíì ṣe dùhà rí nínú àwọn adájọ́ wípé ah, yọ́sẹ̀ lọ́wọ́ ọmọdé jẹ́bẹ̀ náfílà yìí lẹ́yìn ìgbà tọ́rùn bá ti yọ ni wọ́n máa ń bẹ̀rẹ̀ ní sì máa ń parí tí zóòrì bá kú bí ọgbọ̀n ṣẹ́jú káwọ obìnrin tọrọ ọlọ́wọ́n bá e-, èyí tẹ́ rí góòlù àtàṣọ àti bàtà àti gbogbo àwọn dúkìá àtilé àtilé tí àtilé ọkọ bọ́ bá ti dákẹ́ kò wúlò mọ́ kò wúlò mọ́ o èyí tí ó wúlò níbi à ń lọ òun náà là ń sọ yìí lẹ́yìn náà alùwítìrì yọ́ máa kí wítìrì rẹ̀ kó tó sùn àfi kó kí tọ́bá jí lóru lákàtà alfajiri yọ́ máa yàn kìyàmù lẹ́lì yọ́ máa kí àwọn ẹni rí wọ́n ní wàlọ́hì ẹ̀ lè jí lóru kẹ́ má bá wọn tí wọ́n ń ti kọjá lọ. kọ́dà sàlám àmà mama jí wọn ni adábì ní aikizu ibal hujar Eh, fi dúníyà àríyà tó ń fi àkẹrà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ní ó ní dúkìá láyé ń bí táàmà pé èèyàn rẹ ni ọlọ́nkẹ́ kọ̀ wá ní ṣe náfìlà lóru yóò wà lọ́dọ̀ ọlọ́run ọba lólòsì kò ní sí nǹkan kan lọ́hùn tí ó dé bá ní ọ̀hún ilé tí bí wọ́n ti lé kó mẹ́ ilé ayé ń bí ilé tọ̀hún ti ń lọ kò sí nǹkan kan lọ́hùn yóò kàn débẹ̀ ní òfìfo ni òní ní tó fi bo rẹ̀ láṣìírí lọ́rùn níṣì wọ́n sọ láyé ìtumọ̀ ẹni pé ó ń kó property jọ yọ lọjà yọ tajà àmọ́ tó bá dí ọ̀run kò sí kankan fún ọlọ́run kọ́lọ̀ mọ́sẹ̀ sọ ní bẹ̀ yọ mọ̀ gbàgbé Ramadan yọ mọ̀ gbàgbé Khamis àti Monday àti thirteen fourteen fifteen àbíjọ́ mẹ́ta tó bá rọ̀ lọ́rùn nínú oṣù ojú ọ̀run obìnrin dáadáa lélẹ̀ yàwá Juwairiya ní àwọn yàwá nábì wọ́n tó bá ti kásìbà tán yóò jòkó lẹ̀ yọ mọ̀ sí askar askar wọ́n bá ti jọ́ kan nábì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anábì ọlọ́run ó gbà ó jama ìyàwó tí ẹ̀yìn kẹ́sùbà tán báyìí báyìí yóò lè yí sọ borí padà ní ìwọlọ́mọ kò tí àti búrẹ́dì kò tó lọ bí iṣẹ́ obìnrin máa ń jòkó ṣàdúrà lẹ́yìn àṣùbà ní ó sì àṣìkárò sọ̀bá àwọlùmọ̀sá ó tọ́ra àdúrà fún rẹ fọ́kọ rẹ fún gbèsè ayé àtàwọn ọmọ ẹ̀ anábì wá padà dé lẹ́yìn bíi wákàtí kan àbọ̀ anábì ni jò eríyà oṣù wà nínú kó tún ṣe àṣìkárò ọ̀ràn ti ọlọ́run anábì ni mo ti wí nǹkan kan lẹ́nu gbà tẹ́mi wọlé yìí ọlọ́wọ́n ọgbà yìí tí wọ́n náà ń ṣe o àmọ́ èmi wí nǹkan kan nígbà tí mi dé yìí tí mo rí ọ̀n sí mo ti wí nǹkan kan lẹ́ẹ̀mẹ́ta báyìí kẹ́lẹ́mà mẹ́rin ni mo sì ti wí lẹ́ẹ̀mẹ́ta gbogbo tó ń ṣe látàárọ̀ kò tí ba obìnrin dáadáa lọ́bàá dáadáa kù ẹ ṣàlàyé fún mi alábìnrin subhanallah adada khaliqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi anábìnrin ní tí mo wí ó ti yé ó ju ogun tó ń ṣe bọ̀ látàrọ̀ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ̀mọ́sẹ̀ ìṣàánú wa subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi obìnrin yọ́ máa fi sin lọ́wọ́ ba tó bá lẹ́sìn bí ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah allahumma salli ala muhammad wa sallim allahumma salli ala muhammad wa sallim ìdí wọn pẹ̀lú obìnrin dáadáa máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ìyàwó Aisha radiyallahu anha ọ̀kan nínú àwọn àbúrò rẹ̀ ọwọ́ sálámà lẹ́yìn ìgbà ti kú ó ní òun á bá ìyá tí ń ṣe dùhà lọ sí ibi tó ń lọ òun lọ lé bí àbùkátà òun ó lóun wá lọ sí àdúgbò yẹn òun darí wá àdúgbò kan ó lóun lọ òun bí òun wá rìn padà ìgbà tó òun sì bá ìyá wa Aisha lérí ráka alákọ̀ọ́kọ́ àwọn obìnrin sálàfù sálàfìyàt àwọn obìnrin ẹni àná àwọn wọn ayé o ọ̀run ni wọ́n máa ń ṣe ni wọ́n máa ń fi ran wọ́n ń lọ́rùn báyìí sí àwọn ti wà nínú kẹ ọlọ́run bí ó t'a kóbìnrin ọlọ́lẹ̀ mà pé ìjọsìn yẹn ìyà sírù mara ti ibẹ̀ ìtẹ̀sá òjì à òun gangan ní àṣírí rẹ̀ nílé ọkọ tí obìnrin bá ti ń lè ṣe ìbádà ọkọ rẹ̀ ọmọ fẹ́ràn yìí yọ̀rọ̀ ọmọ tọ́ àdúrà rẹ̀ ọmọ gbà jíjẹ mú onílé fún ọlọ́run ọmọ sọ ìbádà gangan ní síkírìtì obìnrin nínú ilé tọ́jẹ́ pé ìwọ gan tó wá fẹ́ kílé yín ó ọmọ sọ fáwọn ìyàwó rẹ̀ ká máa ṣe ìbádà púpọ̀ ilé tó bá ti ń ṣe ìbádà àwọn màláìka máa wọ́n mẹ́rin ilé tí wọ́n bá ti ń ṣẹlọ́hun oye àwọn àdìjànú ni wọ́n máa wà mẹ́ ìyàwó Afsa radiyallahu anha wọ́n ní ó ṣe àwọn àṣejù kan anábì wà tọ̀lá kàrẹ̀ anábì ní mọ́kọ̀ ilẹ̀ ìyàwó Afsa nígbà tí mo rí ìtàn yẹn ni wọ́n ń wò pé ẹ̀dàkùn bí ọ̀rọ̀ sùúrù ṣe dáa tó báwọn ìyàwó ànábì ṣe dáa tó kí ni àṣejù olóbìnrin wá lè ṣe tí wọ́n fi wá yọ̀ǹdẹ́ ẹ̀ ajẹ́ pé obìnrin àfikíyàn ṣe sùúrù pẹ̀lú wọn àwọn tó dáa jù wọ́n lọ ni wọ́n ni wọ́n fẹ́ tọ̀ lákàáyì tí ò ṣerú wọn mọ́ nínú iman nínú ìbádà adẹ́kọ̀ obìnrin ní bọ́lọ̀ ṣe dá ó ní bọ́lọ̀ ṣe dá wọ ẹ̀jọ́ ra yín bọ́ wọn ṣe lákàáyì jẹ́ ewé tóbìnrin ọmọ ọkọ̀ ìyàwó lẹ́yìn ọmọ ọkọ̀ kan fẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ gbà ọmọ ọmọ fún ni pé tó bọ́lọ̀ ṣe dá wọn nù ọ ma ṣe sùúrù yóò wà bọ́ tọ́mọ rẹ ọmọjọ́ gbẹ̀yìn rẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa yàwó Hafsa yìí ni wọ́n ṣe ẹ̀dà lọ́wọ́ ẹ̀gbẹ́ yóò ṣe mẹ́sẹ̀sán mẹ́ta ọlọ́run wa sọ fún ànábì pé kí jìbìrì lọ sọ fún ànábì pé rọ̀jẹ́ ẹ̀ha fa má dìfọ́sẹ̀ má dá padà sí ilé torí kò ti parí ẹ̀dà rẹ̀ fàyín náà nítorí pé hafsọ sọwámatùn gbogbo gbà pátá ní ma ń gbà wẹ̀ alamisa ti máa ń bèèrè ẹja àwọn ọlọ́run sì dáàmà lókè bẹ́ẹ̀ pé hafsọ ń gbà wẹ̀ sọwámatùn kọ wáàmà tí gbogbo yín bá sì sùn lóru kẹ tó jí hafsọ ti jí lóru ó ti pè àwọn kí ni ọlọ́wọ́n bá fi rẹ́síù rẹ̀ kúrò divorce ìbàdàn gbogbo obìnrin tó bá fẹ́ kí òun ó dalé mọ́sún kó mójútó kí ni jàmá ìbàdàn torí pé ọlọ́wọ́n bá máa bẹ pẹ̀lú ẹ̀ kọ́dà bí ọkọ rẹ̀ bá ya aláṣejù tó ya òkú oró ọlọ́run sì ṣèfù ẹ̀ lọ́wọ́ arákùnrin yẹn tí òfin ní mo da ọ málẹ̀ ìbàdàn àwọn àlùfáà wa ní ó ṣe pàtàkì nínú ìgbésí ayé yìí obìnrin mùsùlùmí ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé obìnrin àbí ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé an takuna almar'atu muti'atan li zawjiha kí obìnrin kó máa tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀ ta lọ̀gá rẹ̀ jama ọkọ rẹ̀ ta ni mástà rẹ̀ ọkọ rẹ̀ ta ni md rẹ ta lọ́ba rẹ̀ ọlọ́run ló fọkàn rẹ̀ jọba lé ọ lérí bọ́ ti wá ní tọ́lọ́run sọ nì wọ́n fẹ́ yí padà ọlọ́run náà wàá yí ìbáṣe rẹ̀ pẹ̀lú rẹ̀ ọlọ́run ó yí padà ọmọ wa bẹ láyé bí aláìsí láyé ọmọ wa bẹ láyé ọmọ bẹ lé ọkọ kò wá dé sàlùbáríkà lé ọkọ nítorí pé ó ti ta ọ̀rọ̀ ọlọ́run ní òkìtì eléyìí nílé ní àwọn obìnrin tó ní má ní pọ̀ o àwọn obìnrin tí wọ́n ti ń ṣe ìbádà pọ̀ abábalà yìí bí adé yìí <laughs> ìwé tọ́ka ò jẹ́ o owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ò jẹ́ o ọyá ààyè púpọ̀ kò jẹ́ kọ́tẹ̀lẹ́ àṣẹ ọkọ o. bó sì ṣe wà yẹn ẹbí rẹ̀ àwọn èèyàn ńlá lẹ́bí kò ní pé ọkọ̀ òun lọ̀gá ṣe wá rí ẹlòmíì ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kàkálẹ̀ yìí agídí nìkan ló ní kò sówó kò sẹ́bí kan náà rárá ni agídí pé alẹ́ mi ò ní tẹ̀lé ọ̀ ni àwọn yín àwọn ni ọ̀gá yín àwọn labisọ̀gá obìnrin bála ṣe tó nìyẹn bima faddalallahu ba'dahum ala ba'd èmi ọlọ́run ọba ni mo tó bẹ́ẹ̀ èmi ni mo gbé apá kan yín lérí apá kan mo gbé èèyàn ọkùnrin lérí àwọn obìnrin obìnrin wà lábẹ́ ọkọ ní jama kọ́dà bí ọba ní kankan ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ní ọmọ tẹ̀ láṣẹ ọkọ tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀sà ẹ̀sà ẹ̀sà kílẹ̀fẹ́ kílẹ̀fẹ́ ká ṣe gbọ́lẹ̀ tí ń bọ̀ gbọ́lẹ̀ dé mo ti gbé kọ́ọ̀lù látàárọ̀ wọ́n ti gbowó oṣù ni gbàtẹ́ tó mọ̀ bọ́lọ̀ ń ṣe dáa ó dìgbà tí ọba sí nǹkan kan yóò wá fajúro ní ó kóró mú ẹ ní rojú tó ẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà tá ń parí jama èyí tó pọ̀ jù ń bẹ èyí tí kò sí lọ́wọ́ ọkọ ń dálẹ̀ lọ́pọ̀ jù àìsí lọ́wọ́ ọkọ ò nítumọ̀ pé kọ́ ọmọ tẹ̀ láṣẹ ọkọ ẹ̀ kìí sóun lọ ń tẹ̀lé ọlọ́run ọba tọ́pọ̀ láṣẹ pé ọ tẹ̀lé òun náà lọ ń tẹ̀lé ọlọ́run ọba ní ẹlẹ́ẹ̀kejì ni pé tá a fi fi wọ́n ṣọ̀gá wábi máa àrùn fakúnmi ní àmúwálìhìm nítorí pé àwọn ni wọ́n máa ń ṣe wàhálà láti rówó ẹ̀yin lẹ́ẹ̀ máa ná tí ẹlòmí ó gun ọ̀kadà nínú òjò torí kí ìyàwó kó lè jẹ àbí yóò tún rí sí kọ́tà yóò tún lè padà nínú ọrùn gbogbo àwọ̀ rẹ̀ ó sì ó mọ́tò fa ẹsẹ̀ ọmọ ró ó tìtì fa ẹnu fẹ́ bó ó jòkó lérí àga fa níbi iṣẹ́ ẹ̀yìn fẹ́ tẹ̀ ọwọ́ akówó ń délé alábìnrin wa ní owó ìyàwó lẹ kó fún mi nígbà míì yóò gbowó lẹ yóò sì tó fọ létí obìnrin tí bá ń ṣe bá nì kìí ṣe lérí rè owó lọ́wọ́ rọrùn wọn iṣẹ́ ṣòro ṣe àmọ́ ó dùn náà ọlọ́run ní ara bẹ́ẹ̀ fún wọn respect ni pé àwọn ni wọ́n máa jáde ni wọ́n máa wa tírélà ni wọ́n máa wa pléènì ni wọ́n máa wa tírọ́kì wọ́n máa sí kápẹ́ntà yóò gun ilé three story tó bá jábọ́ lẹ́ńkọ́ ó sì bẹ̀rẹ̀ ọlọ́run mú yìí ó sì bẹ̀rẹ̀ ọlọ́run arábìnrin yìí ọwọ́ lọ́wọ́bọ̀ náà ó rí síkìláṣẹ̀ lẹ́sìpẹ́ẹ̀sì ọwọ́ adé ọwọ́ akówó kalẹ̀ oníkọ́ ọmọ ọwọ́ náà ọ̀ ń jẹ́ ọ̀nlábẹ̀ ọ̀ ń ṣe bẹ̀ wọ́n gbòòrò kíchìn ọwọ́ ṣe nǹkan kan kínkín ní báyìí ọwọ́ ń pé kò sí dáadáa lára tẹ̀rí Quran 4 aya 34 wá sí pọ̀ memory card yìí ó mú mi lecture bí 1000 lọ́wọ́ mi àmọ́ kò wúlò fún kí láǹfààní wá sí tọ́gbọ́ kí láǹfààní ìjábò tó ń lò kí láǹfààní nìkọ́ bò tó ń lò kí láǹfààní náfìlà tó ń ṣe tí wọ́n béèrè rẹ lọ́wọ́ ọkọ rẹ tọkọ rẹ wá sọ pé ẹ̀ kìí ma gbọ́rọ̀ ní tọ́ bá wù ní ma ń ṣe kíní ní ma ń ṣe anábìnrin ìsá sọ́lá tí mara àti hamsa ha tóbìnrin bá ti kírun wákàtí mara àrùn tán ọ̀sọ́ ọmọ ti ṣára ha tó sì gbàwẹ̀ ramadan wà á fi lẹ́sẹ̀ fáríjà ha tó sì ṣọ́ abẹ́rẹ̀ fẹ́ni kan ọba aláṣẹ pọ̀ lẹ́yìn ọkọ ẹ̀ wà àtọ́ àti záwùjà ha tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n sọ fún jáàlì kìámà pé kó mú ìtọ́ bá wù àlùjáná mẹ́jẹ̀jọ ẹ wo ń tọ́lọ́wọ́n bá gbé sí ẹgbẹ́ ara wọn irun ààwẹ̀ àti kámọ́sẹ̀sìnà àti tẹ̀lé ọkọ irun àti ìtẹ̀lé ọkọ wà nínú kàtígórì kan náà ọwá ń pè òun kẹrùn irun wo ló ń kí irun wo ló ń kí gan ó kírun anábì lóbìnrin tọkọ rẹ̀ bá ń bínú sí tí ọ̀tẹ̀ láti ọkọ rẹ̀ bọ́ bá kírun kò ní kọjá etí ẹ̀ hadisi ni kò ní kọjá etí ẹ̀ ìtẹ̀ ọkọ yìí ọlọ́run bá nífa sọ lẹ́hà àwọn ẹni eré nínú àwọn obìnrin qanita àwọn ni obìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ wọn àfi tí wọ́n bá pa á láṣẹ lérí àti ṣe ọlọ́run nìkan ló kù àmọ́ kò pa ọ́ láṣẹ kọ́ ṣe lọ́hùn ọ́ tẹ̀ láṣẹ rẹ̀ ìyàwó àfàwà Sa'id ibn Musayyab nígbà tó rí ìyàwó àwọn tàbíọ́n ṣe mọ̀ pé ọkọ tiẹ̀ sàábà ni àwọn sàábà ti wá lọ ìyàwó yìí wá pé àwọn ìyàwó àwọn tàbí ohun tí wọ́n dé lẹ́yìn wọn àwọn ọ̀rá wọn sàábà ó lẹ́yìn obìnrin yìí bóòlẹ́ tí rádaràdá pẹ̀lú àwọn ọkọ yín báyìí bóòlẹ́ sí wọ́n ń ṣe bálabàlá báyìí ẹ fún wọn lọ́wọ́ wọn ma kunna nukallimu azwajana illa kama tukallimuna umara'akum aslahakalla afakalla ó ní sẹ́ rí àwọn ìyàwó àwọn sàábà tí wọ́n rí ànábì àwọn tiwa àwọn èsì bẹ́yìn tí ń ṣe yìí bóòlẹ́ wọ́n ń ṣe pẹ̀lú àwọn ọkọ yìí ọkọ rẹ̀ ń bọ́ sọ̀rọ̀ wọ́n náà fèsì ọkọ rẹ̀ ń sọ̀rọ̀ wọ́n náà fèsì ó ní àwa ayé báwọn ọkọ wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ń bá wọn sọ̀rọ̀ ṣe rí bẹ́yìn ṣe máa ń bá àwọn pẹ́sidẹ́ǹtì ìlú yín sọ̀rọ̀ àwọn ọba ìlú tọ́jẹ́ pé sábà ti déwájú rẹ̀ ẹ máa gbọ̀n rìrì lẹ́ẹ̀ma ṣe kíni lẹ́ẹ̀ma sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀ma kí lẹ́ẹ̀mà fún lálá àtìláàkàlá àfáàkàlá ánàkùnmùlá ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ sà bóòní ẹ̀bá sáwọn bẹ́ẹ̀ tẹ́tẹ́ pẹ̀lú àwọn ọba gọ́vnà àwọn chairman local government ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́bá lọ́dọ̀ àwọn chairman gbogbo àwọn èèyàn ńláńlá tájọba fún yín yánjẹ́ lérí yín bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́dọ̀ wọn báwa ṣe máa ń ṣe lọ́dọ̀ àwọn ọkọ̀ wa nìyẹn kóhun tó jáde láyé a sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ti ní ó tó òtítọ́ wa ni tẹ́ bá ní jáde á jáde ẹ wọlé á ni obìnrin mélòó ní sèyìn lé ni yóò sì wá kójú àlùbáàbù wọra yóò máa pé ẹ̀sìn ti parí síbẹ̀ ẹ̀sìn tán síbẹ̀ o ẹ̀sìn lèyí tó ń sin náà àmọ́ kò tí ì tán síbẹ̀ sórí ńgbà tó lójú àlùbáàbù àti nìkọ́ọ̀bù ọmọ tó ń sọ fáwọn aráyé bẹ́ẹ̀ bá àwọn ìyàwó abdullahi ibn abbas àwọn ìyàwó abdullahi masoud àwọn ìyàwó sa'id ibn musayyab tá sọ yìí bẹ́ẹ̀ bá rí wọn bí wọ́n ṣe múra bí wọ́n ṣe múra rèé o bẹ́ẹ̀ bá wá mọ̀ wọn bí wọ́n ṣe rí ní personality wọn ẹ̀sùn mọ́ wa bí wọ́n ṣe rí náà láàrí níta àtinú àmọ́ kẹjọ wọ́n níta kẹ wá máa yapa sí wọn ní inú ẹ gbọ́ kéèsì mi ẹni a ẹni dọ̀tí ẹ̀sìn lélẹ̀ wọ́n tó ń wá alukọ́ wọ́n tó ń lè jẹ̀lú báwò tọkọ̀ bá wa tó pé ìmáàmù fún yín lápò ráìsì mẹ́wàá a ọ̀rọ̀ yín lápá ilé tó ẹ fáwọn èèyàn mo fi dúpẹ́ ọwọ́ ń kéwú ó kéwú ọ̀gbọ́ wà sí ó dòkó ọmọ gbogbo èrè kéwú òun náà ni ìwà bọ́ọ̀ bá ti wá mọ̀ tó máa kéwú ò lè níwà ìyàwó ìlú ti wá lẹ́kọ̀ọ́ ni anabi ni wàlẹ̀ dín nafsi bíyà dìhì mo fẹ́ ní tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra láti adìl mara àti haqqa rabbiha àti àtò adìyà haqqa zawjiha obìnrin ò lè rí ìyọnu ọlọ́run kò lè mú àṣẹ ọlọ́run ṣẹ ọlọ́run ò lè gbàjọ́ sí ẹ̀ ọlọ́run ọba ò lè gbà á lẹ́rú ó dìgbà tó bá dá lọ́dọ̀ ọkọ ẹ̀ dídá lọ́dọ̀ ọkọ obìnrin láàfin ṣe yásítíkì sọ́lọ́run ọba fẹ́ràn arábìnrin yẹn àbọ́lọ́run fẹ́ràn tí wọ́n ti lọ́kọ̀ rẹ̀ ń ròyìn ẹ̀ láì dáa ọlọ́run bá ga lọ́wọ́lọ́wọ́ ń bínú sí ọnù ìtumọ̀ ẹni ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni wàllu nafsi bi yadihi mo fi ẹni tẹ́mi mi bẹ́ lọ́wọ́ rẹ̀ búra law anna min qadamihi law anna min qadamihi ila mafaraki ra'sihi kúrẹ́hà anabi ni ti ọkùnrin tí ó bá ní kúrẹ́hà kúrẹ́hà ní ojú egbò ìwà ń sìn dín dàmbẹ́dì sùbìlìkọ́yì wọ̀sọ̀dìd ìwà ń yọ ọyún yíyọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ti dọ̀tí fún ma àkìbálà ti tàlàhásùhù obìnrin wá wò pé áà ah, ah, mo ti nu gbogbo ara ọkọ̀ yìí látàárọ̀ títí ń ṣe àárẹ̀ yìí ìrìn tí ń fi nu ara ẹ̀ mọ́ kò sí aṣọ mọ́ kò sí tíṣù mọ́ ní wọ́n wò pé ah, arákùnrin yìí ń kéènìyàn pẹ̀lú tí ń bẹ lára rẹ̀ yìí àníbìlọ́wọ́ yọ àwọn rẹ̀ ọwọ́ fi bẹ̀rẹ̀ sí la láti kọ́dámù rẹ̀ láti ẹsẹ̀ rẹ̀ ọwọ́ alábẹ́ títí tó fi dé eré ọkọ gbogbo àwọn ọyún gbogbo ẹ̀ ni ọlásán pátá látara ìfẹ́ tó ní sọ́kọ rẹ̀ ànábì ní okùn iṣẹ́ má àdáti hakọ̀wó kìrìtì ìsìn kankan nínú tó yẹ kó ti fọ́kọ̀ ẹ̀ ṣe mọ̀ pé ànábì òkúta máa jẹjẹ kújẹ òwe lànábì ṣe kíni lànábì pa tẹ̀wọ̀n pé yóò kó yan yẹra gan anábì ni kó ṣerú ẹ̀ kò tí ì ṣe kankan nínú ìwọ̀ tó yẹ kó ṣe fọ́kọ̀ ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run kọ́ mọ́sàbá ni tún wọn ṣe kó tán wa náà ṣe ẹlẹ́ẹ̀kẹrin alimaratu alimutasaddiqa obìnrin tí ń tọrẹ ẹ̀yọ́ màá yá mi bí ìyàwó yín bá ti láhun ẹ lè yí padà kọ́ mọ́sàn àwọn ọmọ o torí yọ padà ràn ọ́ nítorí ọ fẹ́ràn rẹ̀ ní tẹ́ni tẹ́yìn fẹ́ràn bá ń ṣe lè nínú ọ̀padà máa ṣe kíni yọ padà máa ṣe wọ́n mú lẹ́tà wá láti mọ́ṣáláṣí wọ́n láwọn níbi bùkátà ìyàwó sọ fún pé à ah, ṣe ẹ̀yin nìkan ni wọ́n máa rí kọ́ lẹ́tà sí ṣé kò sẹ́lómi ń lu mọ́ni kí ni ń sọ fún ọ sóbìnrin lẹ́nu ọlọ́run dẹ̀dẹ̀ ní mama anfaqtum min shay tẹ́ bá ti nákan fọwọ́ yukhlifu òun pààrọ̀ fún yín máa ń jẹ́ àbẹ̀ asánà tí tẹ́ bá ṣe ẹyọ kan fóun fọlẹ̀ aṣọ àmàtàlẹ́yà òun fún yín mẹ́wàá padà òun fún yín mẹ́wàá padà spend one thousand and I will give you ten thousand obìnrin yẹn ṣe eríire ní wá fún un léhun àbíkà yógún bàbá rẹ̀ ń béèrè owó lọ́wọ́ rẹ̀ yín àwọn ẹbí wọ́n ní sọ̀rọ̀ dé ó ní kò sí kankan à ní kankan àwọn náà sọ́gùn ni ẹ máa sọ́gùn so ẹ máa sọ́gùn so ìyàwó Abu Dahda ìyàwó Abu Dahda àwọn afọ àmúwa lápẹjúwe fóbìnrin dáadáa Abu Dahda wà níwájú anabi Muhammad sallallahu anabi wa ni ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ pé tó man dhal ladhi yuqridu Allaha qardan hasana ta ni ó òun lówó òun ọlọ́wọ́ bá òun níbi owó láti fi ṣiṣẹ́ ọlọ́run ṣe mọ̀ pé iṣẹ́ ọlọ́run ọba ò lè lọ gbogbo ìta ń sọ yìí àwọn kan ni wọ́n ń gbé àrísìkì wọn kalẹ̀ pop lecture àwọn kan ni wọ́n yọnu dúkìá wọn bẹ́ẹ̀ ni ẹfẹ́ ṣe gbogbo tẹ́fẹ́ sí tọ́jú iṣẹ́ ọlọ́run ọba kò séyìí tí ẹ lè rí ṣe lẹ́yìn iman àfi kí ẹ rí owó tẹ́ ṣe àbúdàdà ni ìrà nàbì ọlọ́run ní káyàwó ó sì ní òun fún wa ní àdìpẹ̀lẹ́ padà ọyá àwọn sábà ní kí wọ́n wà mẹ́ ó ní ọgbà oko méjì lòun ní tó tóbi gan òun fún islam lẹ́yọ kan gbogbo tẹ́ ẹ bá ń tà ń bẹ̀ ẹ máa fi sponsor islam gbogbo tẹ́ ẹ bá ń rí ń bẹ̀ ẹ máa fi ṣàánú àwọn tálíkà gbogbo àwọn tó wà ń bẹ̀ wá yanu pé ha ẹ́ adúrú ọgbà oko yìí ìmọ̀ni ní jama ibi àwọn lọ́kọ̀ yẹn nígbà wá dé ibi oko yẹn ibẹ̀ ní sáré lọ nígbà tó kú lọ́dà náà bì ọwá débẹ̀ wá báyàwó rẹ̀ mẹ́ àtọmọ rẹ̀ wọ́n sọ fún yàwó pé sórí ọgbà yìí ó ti kú ní tiwa o change of ownership ó ti ṣẹlẹ̀ ó ti di Islam àti gbogbo mùsùlùmí wọ́n máa mú ń bẹ́ wọ́n máa fi gbéṣẹ́ lọ́nga wọ́n máa mú ń bẹ́ wọ́n máa fi sànú àwọn okú àti dálíkà àtọmọ òrukàn ẹgbọ́n tíyàwó rẹ̀ wí jama ó ní ni'ma man akhrajtahu Ah, ó ní ẹni tó yá ní nǹkan ọmọ lọ́kì o ẹni tó yá ní nǹkan kọ̀mọ̀ṣẹ́ni tí yẹn ń yá nǹkan tó dáa tó ẹni tó yá yẹn Allah <laughs> ẹni tó fún ló oko yìí àtọ́gbà yín kò sẹ́ni téèyàn lè fún ní nǹkan téèyàn ó jèrè bọ́ bẹ́ẹ̀ tó ju ẹni tó fún yẹn lọ àbúdàdà ó bú ọlọ́run ó níbẹ̀ ni ó bú ọlọ́run ọmọ kú oríire subhanallah lọ́wọ́ sọ fọ́mọ rẹ̀ ó ní èyí tó rún lẹ́nu yẹn náà ní kọ́ ya arún ma gbé mi sórí tó wà lọ́wọ́ rẹ̀ yẹn kìí ṣe tiẹ̀ kìí ti tiwa mọ́ ọyá jùlẹ̀ property gbogbo mùsùlùmí ayé ni ní manisa àwọn obìnrin lélẹ̀ òun kàn tọrẹ mọ́sálásí rí wọ́n gbé bísẹ̀ bílá kọjá wájú ẹ̀ kò mórí ọgbà kọkùnrin ní ma ṣe bísẹ̀ bílá obìnrin tọrẹ èyí mélòó lọ́yọ̀ sàkárì ní obìnrin lẹ́jọ́ tí mi ti wọlá ń bẹ́ yìí tí mo ti bẹ̀rẹ̀ dáwà obìnrin ò kó sàkáwárí ipa àwọn ọmọ tán wà ń da wọn ní èmi ọ̀fẹ́ ẹ̀yọ́ o àmẹ́mi ọ̀gbárí ipa ẹ̀dá kan sàkáyé o nínú owó mi mo ti yọ o ẹ bá mi fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí o èmi ọ̀gbárí látọ̀dún kẹẹ̀ẹ́dógún tá ti bẹ̀rẹ̀ sẹ́ńbí táwọn obìnrin ọ̀wá lówó tó wọ́sẹ̀ kò ní yọ nì kò ní ná kò síjọ́ kọ́ ná àwọn olóbìnrin tó bá ya ahun wọ́n ní àìríyàwó ọ̀fẹ́ tọrẹ wọn pọ́ pọ̀jù pọ̀jù èyí ti pọ̀jù wọ́n ní kí èèyàn tọrọ kọ́lọ̀ tún ṣe ẹlẹ́ẹ̀karùn almar'atu saliha ìyàwó dáadáa iya almar'atu alharisa ala abunayiha wa tarbiyatihi òun náà ni obìnrin tí ọ bá ń sàkólé kan lérí àwọn ọmọ rẹ̀ arábìnrin kan bọ̀ ọjọ́ kan wọ́n ní ebi ń pa wọ́n wá fún làbídò mẹ́ta ọ wá fọ́mọ ó sì mú ọmọ méjì lọ́wọ́ ọ wá fọ́mọ kan lẹ́yọ kan ebi ń pa àwọn ọmọ yẹn náà ọ fọ́mọ kejì ní ẹlẹ́ẹ̀kejì ọ wá mú tiẹ̀ lọ́wọ́ kò tí ì jẹ́ ẹ̀ máa ń tí ò tí ì jọ jẹ́ ń wò pé ṣé yọ ràn àwọn ọmọ yìí àbí kò ní ràn wọ́n làwọn bá tó náwó sí pé kó mú èyí tó wà ní ọwọ́ ẹ̀wà lọ́bá tó láti méjì ọfọ́ màkínní ní ìdajì ọfọ́ màkínní ní ìdajì wọ́n lànà bí ní Aisha sọ̀rọ̀ abìnrin tí ń bẹ lọ́ọ̀kan ọlọ́run sọ fún tó ti dọ́mà àlìjánà látara kíárìn lérí àwọn ọmọ ẹ̀ o lè jóbìnrin rí kí àbúó kébi ọmọ pa àwọn ọmọ káwọn ọmọ wọ pátá wá pàdé bàbá wọn kò sí kíárìn ó ti sùn lọ́ńtẹ̀ òmójú táwọn ọmọ kò mọ́ bí wọ́n lọ Ibrahim ńkọ́ èmi náà rí ọ̀rọ̀ mọ́ adìẹ gan tí bàbá rọmọ ìyọ́mọ wáká adìẹ bó ti tún bá mú jama bó ládìẹ máa ń ṣe yóò sì dá gbogbo ìyẹ́ rẹ̀ bo àwọn adìẹ kó ti tó máa mú ọmọ èèyàn sùn ta kò sì béèrè ẹ̀ ó sì lọ́wọ́ obìnrin dáadáa adébọ́yọ́ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ló sùn ọlọ́run sọ níbẹ̀ obìnrin dáadáa yọ́ máa kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ yọ́ máa fún wọn lóúnjẹ yọ́ máa fún wọn ní ẹ̀kọ́ yọ́ kọ́ wọn ní mímà yọ́ darí wọn lọ ẹ̀kọ́ yọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹlòmíì gan ẹ wò pé ẹ dákun ṣé ọmọ pé tọ́ bá ṣépè lọ́mọ rẹ ìwọ náà lọ padà jẹ́ anabi ni wala tad'u ala amwalikum ala anfusikum wala tad'u ala awladikum wala tad'u ala amwalikum anabi ni aw kama qala sallallahu alaihi wasallam anabi ni ẹ má ṣépè lé àwọn ọmọ yín ẹ má ṣépè lé ara yín gan kódà nǹkan tí ò mí tí ò máa mí ní dúkìá yín ẹ má ṣépè lé torí yóò mú ọwọ́n ṣépè lé ọmọ tó bí ànábì lẹ́pọ̀ nínú ná wọ́n ní kọlọ́fà ànábì ní elépè ní wọ́n bẹ́ẹ̀ bá wá ṣépè lọ́mọ jàmá tó bá padà adọ́jọ́ ọ̀la tọmọ níláárí má kò ní mà pé ètò tóun ṣe kíni tóun ṣẹ́ òun lọ́sẹ̀ má ọmọla kọ́lọ́mọ ṣe wá lélépè o ọlọ́ni wà kúlìnà káwùlà màrúfà ọ̀rọ̀ tẹ́ máa sọ ọ̀rọ̀ tó dáa ní kẹ́ máa sọ dandan ni fọ́lọ́hun ẹ̀gbọ́ ọlọ́run lọ sọ di dandan fún rẹ o ó ní wàhálà nábùlù wàhánàkùn ọlọ́run bá ní dandan ní kí n dáyín wò àsìkò tá àdàwọn bá dé làámà mọ obìnrin dáadáa ìpè ah ìpè arábìnrin yìí èèyàn rẹ̀ ni ṣẹ̀rí bóyá arísìkí fúyẹ́ díẹ̀ àbí kò tó tọ́ obìnrin ó ṣe sunrun obìnrin mi ń kọ́kọ́ lẹ̀ lẹ́nu kéèsì kan ọwọ́ bá mi láìpẹ́ ọ̀dọ́ ìyàwó bá mi ó ní ìyàwó òun ní àwọn fámìlì rẹ̀ ní kọ́mọ́fẹ́ òun mọ́ mo ní kí ló dé ó ní nǹkan yí padà náà wọ́n sì lọ lè wọ ọkọ mi fún jọmọ́ nílẹ̀ yorùbá yìí náà níjà ọkọ tọ̀hún náà tí ọba wa ní mọ́ ẹ tún ń wá ẹlòmíà bí kí ló dé tẹ́ ẹ̀ wá àbáyọ fún ọkọ yìí kó lè ṣe kíni kó lè ní ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ owó ni ọlọ́run nílé yóò fi kíndó sáà tí mi sáà tì í ẹni tó bá pọ̀ lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀yàn ọkùnrin ẹni náà fáwọn obìnrin wọ́n máa ń kò dérò alẹ́ yẹ̀dẹ́ sùkú ẹni tó bá jẹ́ pé kíntì náà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lọ́run ti mọ̀ bọ́ọ̀ sí kun ilé alọ́wọ́ wọ́n fẹ́ yóò fi kí mímọ́ àtàwùlọ́ ẹni wọn bá díẹ̀ náà ni kó ṣe kíni kọ́ná fún ìyàwó ẹ̀ ìyàwó ìwọ náà ti wá mọ̀ wípé ọkọ lágbájá òun ṣiṣẹ́ ní mobile àbí ń ṣiṣẹ́ ní shell àbí ń ṣiṣẹ́ ní ọdún wepo ọkọ̀ tí ẹ́ sì ń ṣe kíni òun ṣiṣẹ́ iṣẹ́ kí lápẹ́ gbogbo sẹ́nà lọ́dà kò sí èdè ọ̀dà ẹ̀yẹ padà ká ní tóbi jẹ́wọ́n oṣù rẹ̀ gbogbo ẹni product náà méjì àbí ẹni tí sì ń tóbi lẹ́nìí ó lè padà wájú ẹni tí ń tepo lọ́lọ́la ọ̀la ni àárí ọ̀la ni ọlọ́nìkan lọ́mọ tó wà ń bẹ ẹni tí sì ń tepo lẹ́nìí ọ̀la rẹ̀ àgbọ́n àbọ̀bọ̀yá orógbó lọ́wọ́ padà sí kíni lọ́wọ́ padà wátà ọlọ́run lọ́ba gbogbo kan ọlọ́run wá ní gbogbo ẹni tó bá ma níwọ̀nba níwọ̀nba náà ní kẹ́ fún káwọn ìyàwó ní oṣù yọ ní oṣù yìí la yukallifu Allah nafsan illa ma ataha ummu ogbo dolonzo olorun ni eru ti owuwo owo di ru oko re leri won na ma se kini ma diru wallahi talla enu wa ba ti ma wole fun yin ni ke ma maleji aso nje ka bo pataki bata bata nje ka ke se gungo ni koko ile ni le nje koju atoro ma se kini ko pataki gbogbo yìí táwọn yóò nítumọ̀ lẹ́yìn bá ti dákẹ́ ń sìn ẹni tó jẹ́ èèyàn pàtàkì láàrin yín tẹ́ bá ti jọ dákẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run nìkan lè yẹn pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní sayaj'alu o ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run wọ́n mú yọ padà obìnrin dáadáa yóò ṣe sùúrù lásìkò àdánwò Ummu Sulaim àti magbọ́ta rẹ̀ ọ̀rẹ́ ọmọ rẹ̀ ọkọ rẹ̀ ọjáde ńlẹ̀ lẹ́ni tí inú rẹ̀ ń bàjẹ́ tí ààrẹ yìí pọ̀ ọmọ ti kú kọ́kọ́ tó dé Ummu Sulaim lọ́ba gbé ọmọ lọ́ba wẹ̀ lọ́ba faṣọ síla lọ́ba tẹ sí ẹgbẹ́ kan ọkọ dé gìrìgìrì lónìí bóun ara rẹ̀ ó ní ó wà sáàkìn ó wà sáàkìn nínú èdè lárúbá ni pé ó pirọrọ ó sùn ó kú mẹ́tẹ̀ẹ̀ta la lè lò fún bá ní ó tó bá ní ti mọ̀ pé òun èlò yìí ti ni ọ wá ń tọ́sẹ̀lẹ̀ oníwàsákìn olópin ọ̀rọ̀ síbẹ̀ ọkọ́ náà ní ah alhamdulillah ah nígbò tí sùn ara ẹni tí ó sùn bá ní ebi ń pa mí inú kọfẹ́ tí kọfẹ́ túfọ̀ fún ọkọ rẹ̀ lógìjì torí àlàáfíà rẹ̀ kókò ó máa di méjì kọ́mọ alápatẹ́ńsàn kọ́mọ ní sọ́rọ́kì arábìnrin ta wí ọwọ́ lọ lè dáná wọ́n dáná tán wọ́n jẹun tán prógrámù ti lọ fọ́kọ̀ lọ́kọ́ bá ní ẹ̀sọ́ nulé òun fẹ́ káwọn ṣe súnà lọ́bàá wọlé wọ́n bá tún ṣe súnà arábìnrin yìí farabalẹ̀ wọ́n ṣe súnà nígbà wọn wá wẹ̀ tán tí wọ́n jòkó lẹ̀ tán tí wọ́n fẹ́ sàájù dé àbí bí dùwà sí ni Allahu alam wọ́n ní arábìnrin wọn sọ fún àfà pé àfà àfà ẹ dákun mo fẹ́ béèrè béèrè ẹ̀sìn kan ó ní ẹ máa béèrè ẹni tó yá nǹkan lékejì tí wọ́n wá ní wọ́n fẹ́ gba nǹkan tó yá padà ẹni tó yá olóhùn fẹ́ gbà padà ẹni yẹn wá ń kára ń bínú sọ́dà bẹ́ẹ̀ oníkọ̀dà yóò dá nǹkan padà fún ni tó lónìí ni bọ́tọ̀ wọn bá wá gbà tó ń tọ̀ wọn kára ńkọ kò lè kára kí ní kára fún òun kọ́ sá ní kínú rẹ̀ bá ń bàjẹ́ ńkọ́ à inú ó sì wá bàjẹ́ ìgbà tí èsì nǹkan ẹ̀ ẹni tó nìkan lọ́gbà nǹkan ẹ̀ ẹ má lè jẹ́ àmà sọ̀rọ̀ mí èèyàn tó ọ̀dá ni ẹni máa ń serú ẹ̀ <laughs> làákàyè lọ́ba sọ̀rọ̀ sọ̀rọ̀ onítọ́ ọmọ rẹ tọ́lọ́run ọba tó jẹ́ pé òun ló ní òun ló fún ọ fásitì kan bó ṣe wà ńlẹ̀ yẹn bọ́dí ẹnìkan lọ́wọ́ ńlẹ̀ o ọlọ́run ti gbà ń kan rẹ̀ arábìnrin wa wò pé ẹ̀yìn arákùnrin yẹn wò pé mo wá jẹun ní lábẹ́ láti àtà <laughs> ní a tún wá ń ṣe súnà ó ní ìfẹ́ kí àlàáfíà yẹn bàjẹ́ àwọn obìnrin dáadáa nù jama ọlọ́mọ́sá jẹ́ iná ọjọ́ wọn ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sin wa anábì padà gbọ́ sí kéèsì yóò anábì lọ́wọ́ fi àlùbáríkà sí ọ̀nà tẹ́sùn ni nígbà àwọn obì ọmọ ọmọ olókìkí ńlá kan ni wọ́n bí obìnrin tó bá fẹ́ bí ọmọ olókìkí ó da fọ́kọ rẹ ni sórí gbogbo owó tó ń wá òun tí ò jẹ́ tọkọ ẹ lọ́rùn owó tó ń wá káàkiri òun tó fi ń jáde tó gbọ́dọ̀ sọkọ lẹ́nu máa òun èyí nǹkan ẹ̀kọ́ máa wá ọkọ lẹ́yẹ̀kọ́ ọmọ tẹ̀ fún ọlọ́run wà fún ní ọmọ olókìkí ilé tó fẹ́ kọ́ mọ́tò tó fẹ́ rà ilẹ̀ tó fẹ́ rà ní yọ̀wà la gbogbo ẹ̀ fún ọlọ́fẹ́ tó ọmọ gbádùn bẹ̀ nínú àwọn àròyìn obìnrin dáadáa tí àwọn àlùfáà wa tí wọ́n kà í pé àwọn obìnrin rẹ̀ bí nǹkan bá dá wọ́n yẹ sọ fọ́kọ wọn pé kọ́ wá lọ lè lu jìbìtì o nígbà míì gan wọ́n ní yá àbá yá àbá fúlàn bàbá alágbájá ọ̀n jáde lónìí la tudkhilil harama fi baytina ẹ má mú haramu wọlé o ẹ má gba àyàn o ẹni wọn bá ṣẹ́tọ́lọ́n bá ní ẹ̀rí ṣe nínú ogun yín ẹni wọn bá tẹ bá rí mú wọlé á má lè jẹ fẹ̀yìn nana nasibiru ala ju'i dunya a lè ṣe sùúrù lérí ebi ayé wala ni wọ́n mú àwa náà tá ń gbà tá a sì mọ̀ pé ẹ̀ ń jí gbé ìyàwó gan-an lẹ́ni ní ọ̀sán fọ́kọ rẹ̀ pé àwọn dáàdì lágbájá ọgbọ́n làwọn ń dá sí ibiṣẹ́ kan rẹ̀ sájọ wà ọkọ sàlàyé fún pé ah <laughs> àwọn yìí wọ́n máa ń gbé dáńkà lọ́kútọ́ lónìí epo ìlú wọ́n sì gbogbo ìlú wọ́n lọ lè ta lónìí ebi tẹ́ iná bá sá sí wé àṣà fún wọn mọ́sálásí àwọn náà wá sá fi ṣètọ́lọ́ mbẹ́ àbí ebo gbogbo ìlú náà ọlọ́run sọ níbẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa inú ròyìn tí àwọn àlùfáà kà lèlùmọ́dá àti sọ́ọ̀lẹ̀ ha fóbìnrin dáadáa wọ́n náà lóbìnrin tọ́jẹ́ pé gbogbo ìṣesí tọkọ ẹ̀ bá wà ìṣesí lòun náà máa wà tínú ọkọ rẹ̀ bá ń dùn inú náà máa dùn tínú rẹ̀ bá ń bàjẹ́ inú náà máa bàjẹ́ irú obìnrin bẹ́ẹ̀ obìnrin dáadáa ni ìyàwó Abdullahi ọmọ abdullahi bin mọ̀rọ̀wáhà òun ka kùránì lọ́wọ́ ó wá débi ayà tọ́lọ́run bá ti sọ pé gbogbo yín ilẹ́gùn òkè àsàrátì wọ́n sì ní ó ti rìn ju irun rí lọ wọ́n wá ń yọ̀ ó wá fẹ́lẹ́bẹ̀ abdullahi bá bu ẹkún ìyàwó rẹ̀ ọmọ tí ń torí ẹ̀sùn kún lòun náà bá bu ẹkún òun mọ̀ pé in tó fi mọ́ sunkún kìí ṣe nǹkan kékeré lòun fi mọ́ sun nítorí pé òun mọ̀ pé rẹ òun kò rẹ̀ ṣí à kó lè bá fúyẹ́ fún wa ni ọmọ tí mo rí ó láyà ìmọ̀ pé kò sẹ́ni tí ò ní kọjá lérí òkè àsọ̀ráàtì wà máa dìrí anájì eh, mìnìhà amla ìwà mà mi là o àbí nítorí pa mí lẹ́kún nìyẹn ìyàwó rẹ̀ wá ní à ah, nígbà tí ń sunkún èmi ọmọ ń tẹ́rí àní your feeling is my feeling ìyàwó jòkó nínú lé ní ọmọ rántí ẹ lọ àfọ́ ọmọ dáró nínú yàrá tiẹ̀ kọ̀ọ̀kanra wọn yóò tún wá bá aláṣùbà ní pé àní ó mọ́ wà ẹni wọ́n ní mọ́tò rẹ̀ jáàmù rẹ̀ ìyàwó sì lọ débà aláàrẹ̀ jọ́gẹ̀rẹ̀ pé kó mọ́ wá gbóná wá kílọ́ àkàtọ̀ pẹ̀lú gbogbo yẹn sáwọn oníjẹun ọlọ́run sọ ní níbi obìnrin bẹ́ẹ̀ yawa Khadija nígbàtà nàbí dé láti inú kòtò gáàrùn Hira kí lẹ́mà tó ṣẹlẹ̀ jama Jibrilu lànàbí rí ànàbí òrùrù nǹkan bẹ́ẹ̀ bí ṣe ń dé báyìí nìyàwó ń sọ pé wàláhì la yuzika Allahu abada Muhammad eré rẹ̀ onídàárò òsì níyàwó rẹ̀ àdáwò ní bá ọ nítorí èèyàn rẹ̀ ni ọ ọmọ ń tọ́jú ọmọ orúkan ọmọ ń dẹbí pọ̀ ọmọ sànú arúgbó àwọn tó bá ní ibi ni wọ́n máa ń wá gbogbo àwọn tádàwò bá tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀ àdáwò náà kú gbogbo àwọn tí wọ́n ti ṣòro tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀ ìṣòro wọn ti lọ ọlọ́run ò ní fa burú kò ní fi rọ́pò rẹ̀ fún ọ ní wọ́n pẹ̀tù sínú ní wọ́n pẹ̀tù sínú ní wọ́n pẹ̀tù sínú ní pẹ̀tù sínú jama obìnrin máa ń ṣe dáadáa láti máa pẹ̀tù ẹwọ ẹwọ bó ṣe wáyẹn nígbà fẹ́ ṣe foundation lé yẹn o tọ́wọ́ lòun fẹ́ fẹ́yàwó kankan sí bàtà fẹ́ ṣe foundation lé yẹn o two hundred blocks ní owó ọjà àwọn lòun ti yọ o ẹ kú o, ẹ pẹ̀lẹ́ ìyàwó ní búlọ́ọ̀kù ọ̀rọ̀ yé ni ọkọ rẹ fẹ́ ṣe nǹkan tí yọ tẹ́ lọ́rùn tágbára sì wà fún àbí ìyàgbọ́n àmọ́ sọ̀rọ̀ agbára tán òun wá wò pé òun ò ní jẹ́ tẹ́ lọ́rùn òun ò ní nítọ́ ọkọ fẹ́ òun wọn fẹ́ òun nífẹ̀ẹ́ ọba nífẹ̀ẹ́ rẹ̀ tí ń fẹ́ wọn ọ̀fẹ́ ìbá àta ọ̀la ọwà sí sùúrù fún ọlọ́wọ́n bọ́ padà wá compensate lára àwọn ọmọ rẹ̀ yóò wá fi wọn náà lọ́kàn balẹ̀ bọ́bá wá ní ọgbà pé ọkàn máa dá wà lálẹ́ náà ní ilé ọ̀wá ní rọgbọ fún wọn náà òun máa kára pé wọn ṣe mọ̀ pé ó lè bá nábì pé òun fẹ́ yọ sàká Zainabu yàwó Abdullahi bin Masoud ó nílò ànábì ó ní sóhun lè yọ sàká fọ́kọ òun ànábì ní kò sí tó burú bọ́ bá yọ sàká fọ́kọ rẹ̀ ó sokùn ẹbí pọ̀ ó tún yọ sàká ládàá rẹ̀ di méjì àwọn eléyìí máa ń rí tọkọ́rò tí ọba sówó lọ́wọ́ wọn yọ ya gbogbo àwọn ọkùnrin táwọn máa ń yáwó tá ìdá padà àwọn náà ká lè sọ́ra wa owó tí wọ́n bá yọ wọ́n yá ọ o kọ́dà wọ́n kọ́ lẹ̀ o lè dákẹ́ wọ́n kọ́kọ́ yọ ọ́nù pọ́pátì rẹ̀ nìkan tó pínpín obìnrin tó da yọ máa ràn ọkọ̀ ẹ̀ lọ́wọ́ kò sì ní ṣèrògùn ní ẹ̀yìn rẹ̀ obìnrin tó da àwọn àlùfáà wa wọ́n ní yọ máa dúpẹ́ lérí gbogbo tó ọkọ rẹ̀ bá ṣe fún bó ṣe kó kéré tó ẹṣẹ́ àná ẹkún náwó àná ọlọ́njẹ́ arí yín pẹ́ lẹ́bàá fẹ́ mi ilẹ̀ ẹ̀ ní lọ nísìn ó ṣẹlẹ̀ ẹni tí yóò dúpẹ́ sílífàsì kò ní dúpẹ́ mọ́tò lọ́kàn ògbó sí mọ́tò yàtọ̀ fẹ́ra náà lọ́pàdà ọ̀rọ̀ yìí mọ́tò five million bẹ́ńlẹ̀ ó lè ra mọ́tò two point five fún ilé àwọn yẹn ń gbóná lọ́wọ́ báyìí jẹ́mà táwọn yẹn mọ̀ wípé ha ha iṣẹ́ ọlọ́run yìí yóò ní kíni èmi mọ́ mọ́mọ́ tó wà lọ́wọ́ ẹ̀ mọ́mọ́ yẹn tó wà lákàndẹ̀ sọ wá mẹni tó ní ọmọ ẹni tó lówó náà mẹ́ bóyá olówó ni ọ kọ́mọ́ àwọn àlùfáà ni yóò máa dúpẹ́ obìnrin dáadáa yóò máa tún ara ṣe fún ọkọ rẹ̀ yóò máa fọyín ẹ̀ ó mú tí fọnú ẹ̀yìn máa yá mi kìí sí obìnrin dáadáa aṣọ màmá kìí sí ìgbà tí máa ń jáde lòdì nìkan ni yóò tún ara ṣe yóò máa lo pàfúmù inú ilé tó lálàáfíà yóò máa tọ́jú kitchen yóò tọ́jú bedroom yóò tọ́jú sitting room yóò tọ́jú tọ́lẹ̀tì ọkọ rẹ̀ gbogbo ọmọ fónífóní kò sẹ́ni tí ó wọ ibi tó mọ́ tínú rò ní dùn kò sẹ́ni tí ó sì wọ ibi tó dọ̀tí tínú rò ní bàjẹ́ gbogbo àti inú ẹ̀kọ́ rẹ̀ ọba wa ń dùn lérí iṣẹ́ kékeré kan báyìí tó ṣe ọlọ́wọ́n ó sì máa fi gbé ọ̀gá ó sì máa fi jọ́sìn fọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wa thiyabaka fatahhir ẹja sọ yọ máa má èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìròyìn obìnrin dáadáa òun náà ni pé ara rẹ̀ tó jẹ́ property ọkọ ẹ̀ kò ní sílẹ̀ fẹ́ni kankan àfọkọ ẹnìkan yóò máa lo jàlùbáàbù ẹ̀ tí wọ́n ti ń jáde obìnrin dáadáa tí wọ́n ló níwà ọkàlejò mára yín máa ń ṣe oúnjẹ ọ̀dà púpọ̀ ọ̀fà ni tí ọba sì máa lo jàlùbáàbù kò tí ìdóbìnrin dáadáa nítorí tí wọ́n ní kó bò yẹn ọkọ ẹnìkan ló ní pákéjì yẹn aláà ló sì pákéjì ẹ̀ síbẹ̀ tí wọ́n ti wá ń sílẹ̀ wọ́n ní kì í sọ obìnrin dáadáa mọ́ ọlọ́run yá ayọ̀ ànàbì ìrẹ́ ànàbì kúl àzíwájì ka sọ fáwọn ìyàwó rẹ̀ wa banatika wa nisa'il mu'minin àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo yudinina alayhinna min jalabibihinna kí wọ́n máa lo jẹ̀lbáàbù tí wọ́n bá ti ń jáde síta mọ́ wàá sọ̀rọ̀ film fíìmù táwọn èèyàn máa wò ìyàwó ẹlòmí fíìmù ni àwọn èèyàn wo fíìmù ni èyí tó bá wò le net wọ́n tún wá wo eh, reality wọ́n tún wo visual ìyàwó rẹ̀ wá di fíìmù táwọn èèyàn wá fi ń gbádùn wọ́n mọ̀ bó ṣe tó wọ́n mọ̀ bó ṣe máa nígbà míì gan wọ́n fẹ́ máa gbogbo gbogbo tọ́wọ́ sísàlẹ̀ arábìnrin ni ẹsẹ̀ obìnrin rí ọkọ rẹ̀ nìkan lónìí toró nìkan ni wọ́n so ìgì rẹ̀ fún kóbìnrin ó wọnú jàlùbáàbù rẹ̀ wọ́n ní àpẹẹrẹ obìnrin rí ni ọlọ́ni dáálíkà adìnà ayò ọ̀rọ̀ fúnà èmi ọlọ́run fẹ́ kí wọ́n yàtọ̀ wà láàyò zẹ́yì ọwọ́ aburú nìkan wọn wa kana Allahu ghafura rahima jàlùbáàbù ọlọ́mọsàsìn ọrùn fún wa four thousand one thousand three thousand ojú bẹ́ẹ̀ lọ tó fi sùn ìyàwó rẹ̀ dẹni rí arábìnrin ti ń lo ìdajì ìdajì ìdajì ọ̀nà náà wọ́n dé àbí ìdajì ọ̀nà náà wọ́n dé àbí àbáfi wọn ò rìn rárá àmọ́dajì kọ́ lọ́ọ̀ni ẹwà ọlọ́run kẹ́ délé ni ẹjọ́ délẹ̀ ẹ̀dákun ẹjọ́ délẹ̀ ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fún wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn obìnrin máa wá sí nǹkan tí wọ́n bá lọ lé òun lé yọ́wà yọ wá kú skirt àti blouse lọ́dọ̀ umu kan tọ́jọ́ rẹ̀ àwọn afá lóbìnrin tí bá ń serú ẹ̀ kìí sọ obìnrin dáadáa ilé tó wà ní kò sú ọ̀pọ̀ àwọn èèyàn ní wá bọ́ mbẹ̀ kìí ṣe léyìí àbẹ́nìkan ọmọ bọ̀wọ́ ni ẹdú o àbótilẹ̀kùn máwọn èèyàn lé lé àwọn àlùfáà ní kọ̀tọ́ anábìnrin ayọ̀mọ̀ra àti èyíkéyìí obìnrin wádà àti tìyàbà ha sí gèrè bẹ́ẹ̀ ti sáwùdì tó bá bọ́jà lùbáàbù rẹ̀ lẹ̀ nílé olé tọ́wọ́ kú sinmi tọ́wọ́ àbí aṣọ aṣọ péńpé tó máa ń wọ̀ àbí aṣọ àǹkárá tọ́wọ́ kú síla tó sí eré àtọrùn lẹ̀ tó bọ́jà lùbáàbù lẹ̀ nílé olé anábì ní fakọ̀dé hátà kàtì sítìrà ha fi mà bẹ́ẹ̀nà ha wà na là gàgá ti ń bẹ láàrin wọn tọ́lọ́hún tọ́lọ́hún bá fi ń bọ̀wọ̀ rẹ̀ ó ti fa gàgá nàyà ọlọ́hún ní bọ̀wọ̀ rẹ̀ mọ́ yóò máa sáré mọ́ sọ sára táwọn yẹn bá ń bọ̀ kìí ṣe obìnrin dáadáa ní máa ń bọ́ jàlùbáàbù lẹ̀ nílé onílé nítorí mọ́ ọmú jàlùbáàbù lẹ̀ ní kọjá pé bẹ́ẹ̀ wà nù yàrá ẹ̀ sì ti lẹ̀kùn pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ nítorí pé orun mọ́ ẹ̀hìn lẹ̀kùn wà ní títì torí ẹnìbọ̀dì lórí wọlé torí lé wọn ní gẹ́gẹ́ lẹ́yìn salamu aleykum ẹdúró ọgbẹ́ jàlùbáàbù rẹ̀ wọ̀ ẹ̀dà wọn lóhùn obìnrin dáadáa wọ́n ní yọ máa sọ abẹ́rẹ̀ ẹnìkan kan ò ní rí abẹ́rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ kò ní lálẹ́ fàṣọ́ àlè hàtú kọ́ ní tààtù ọlọ́run ní àwọn obìnrin dáadáa wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ hafizatun lilghaibi bima hafiz Allah nítorí wọn bá sọ sí wọn la àwọn náà sọ obìnrin dáadáa yóò máa ṣe dáadáa sí fámílì ọkọ rẹ̀ àtàwọn níbọ̀ rẹ̀ ẹlòmíì ládùúgbò lẹ́ni ìtọ́ fà á tí ọkọ rẹ̀ ṣe nífọ̀kànbalẹ̀ ó ti lọ lè dá wàhálà alẹ́ ní ilé níbọ̀ àwọn yẹn ti wá dìde mọ́kọ rẹ̀ àwọn tọ́jọ́ jẹ́ aládùúgbò tọ́jọ́ ń ṣe dáadáa wọn ò wá rí dáadáa ṣe síra wọn mọ́ àwọn tọ́jọ́ débọ̀ tí wọ́n ṣe dáadáa síra wọn láti pàṣẹ arábìnrin yìí dáadáa yẹn kọ̀ntínú mọ́ àwọn àfáà ni obìnrin tí ń bá ń ya ọkọ kúrò lọ́dọ̀ fámílì àbí ń ya ọkọ kúrò lọ́dọ̀ nébọ̀ àwọn àfáà ni kóbìnrin náà kó lè túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ọkọ rẹ̀ dáhùn òun ló dá aṣe lọ́rùn òun náà ni ó sì rú lọ́jọ́ ìkìyàmù ìyàwó gan wọ́n náà obìnrin kan pè mí ní last week ó ní ọkọ̀ ọkọ̀ wọn fẹ́ travel kó tó wá travel òun fẹ́ kí n bá a sọ̀rọ̀ pé òun àti bọ̀dá rẹ̀ kan níjà mo ní barakallahu fik obìnrin dáadáa lélẹ̀ obìnrin dáadáa lélẹ̀ barakallahu fik fọ̀fẹ́ kẹ́ bí ó tú àmẹ́lẹ̀ ìdí ọ̀dá òun bọ̀ fẹ́ kàn ṣe tẹ́lẹ̀ nítorí bọ́lọ̀ ń ṣe dáa ẹ bá gbọ́ ọmọ yẹn jáde dákun ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nínú ìtí àwọn alfáàkà alimari àti sọ́ọ̀lẹ̀ ha ìyàwó dáadáa òun náà ni obìnrin tí ń ṣe dáadáa sí obìnrin tí wọ́n jẹ jẹ́ ìyálé àti ìyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ ṣẹ́ríbi dáadé yẹn odidi lẹ́tọ̀ kan ni bóò ni ìyálé àti ìyàwó ṣe máa ń ṣe dáadáa síra wọn ẹran mi létí ń jẹ́ lọ́mọ ní ara yìí kókó ọbẹ̀ ni pé ẹ̀yin méjèèjì àfi kẹ́ kẹ́ yọnu sí kádàrá ọlọ́ ìwọ ọ̀fẹ́ kan fẹ́ lé ọ òun náà ọ̀fẹ́ kan fẹ́ òun léèyàn àwọn méjèèjì gba kádàrá ni nínú obìnrin tọ́dẹ akéèyàn máa ṣàdúrà fún jùlọ ayé kọ́lọ́mọ́jọ́ ó sì ṣe ẹni wọ́n fẹ́ yàwó léèyàn àbẹ́ni tí wọ́n fẹ́ léèyàn kọ bá ìdẹ́ẹ̀dá obìnrin mu ó gba kádàrá sọ́lọ́ mi pẹ̀tọ́ àbúgbàtẹ́ni tẹ́sí nánu tọ́ mo ti wá gbọ́ nítorí ọlọ́run ṣe wá lẹ́yìn méjèèjì kẹ́ ẹ tó lè jóbìnrin dáadáa ó dìgbà tẹ́yìn méjèèjì bá gbà pé alákọ̀ọ́kọ́ ni pé ọmọ ìyá Islam lẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ lọ́kọ̀ ọ̀kan náà tẹ́lẹ̀ dáadáa ní kẹ́sí dáadáa síra yín gẹ́gẹ́ bí neighbor um, brotherhood in Islam gẹ́gẹ́ bí sister and sister nínú Islam kẹ́ ẹ mọ́ fẹ́ ọkọ̀ ọ̀kan náà dáadáa ní kẹ́sí dáadáa síra yín nígbà tí okùn ẹ̀sìn tó ti dàyín pọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin méjèèjì tí wọ́n wà lábẹ́ elórí kan tẹ́rẹ̀ bá ti ń jà ìjọba anulé ọmọ sí kíní yóò máa dàrú tẹ́rẹ̀ bá ti fọkọ lọ́kàn balẹ̀ inú ọlọ́run ní dùn sí àwọn àlùfáà ní tẹ́tù máa wá tẹ́fì máa ṣe dáadáa òun náà ni pé ẹnìkan nínú ẹ̀yin méjèèjì ni ọkọ̀ jáde láyé bí ìyáálé bá kọ́kọ́ jáde láyé ìyàwó ni wọ́n máa jẹ́ ìyá àwọn ọmọ ẹ̀ wọ́n bá jẹ́ pé ìyàwó ló bá jáde láyé ìyáálé ni wọ́n máa jẹ́ ìyá àwọn ọmọ ẹ eléyìí nìkan tó rò nígbà tá bá wá ba nǹkan jẹ́ báyìí bàbá wa dákẹ́ ń sìn sáwọn ọmọ yìí ní kó sínú wàhálà àwọn àlùfáà ni obìnrin dáadáa lóbìnrin tó jẹ́ pé wọ́n yẹ pa wọ́pọ̀ máa fọ́kọ wọn ní fìtínà obìnrin dáadáa òun náà lóbìnrin ti ń ṣe kídímà fọ́kọ ẹ̀ ẹ máa tẹ́pẹ́ ní kídímà kọ́ máa tún gbogbo nǹkan ṣe kọ́ máa ṣe dáadáa nulẹ̀ kọ́ máa ṣàtúnṣe aṣọ rẹ̀ kọ́ máa tọ́jú dúkìá rẹ̀ kọ́ máa jókòó rẹ̀ bàjẹ́ àwọn ẹja rẹ̀ ti ń sìn kọ́ máa jẹ́ wọ́n kú tọkọ mi bá sin ìyàwó tọ́ba ìtìráfù kò ní fún àwọn adìẹ lóúnjẹ àtàwọn ẹja yẹn yóò gbé mọ ọba tí ìkú kan kú síbẹ̀ ọlọ́run sọ níbẹ̀ ọmọ sàkólé kan lé dúkìá ọkọ rẹ̀ anábì pàdé àsìmá lójú ọ̀nà ọwọ́ arukoríko lérí àsìmá ọmọ Abubakar ọmọ mílíọ̀nìyà orukoríko lérí anábì níta ní koríko ìmúlọ́lọ́ ó ní mọ́lọ́ lè já koríko fún ẹṣin ọkọ mi nítorí ìfẹ́ kébé ọ̀pá wọn kọ́kọ́ mi kó lè bá a máa rí igun dáadáa ẹni ìwẹ̀ tí bá ń lọ ànábì ní mandala ó ṣe dá bẹ́ẹ̀ ọ wá jẹ́ kẹ́nìkan gbé ọ nínú àwọn tí àjọ ń lọ yìí kó jòkó lẹ́yìn rẹ̀ nítorí ẹrù yípo olóhùn ọba jòkó ọba tẹ̀ láti ẹ̀rẹ̀ ànábì àmọ́ ọkọ̀ òun òjò òun ni bọ́ba ilé gbọ́pẹ́ nìkan gbé òun lẹ́sìn wọ gbòòrò Madina tòun báwọn ẹ ọmọ ó ti náwọ́ sí kàrọ̀ǹkà ẹfún wọn traffic àbíkò náà ń pè ẹfún wọn lift ẹ ẹ owó ní kankan ní ọ̀nà ó ẹgbẹ́ wa dáàdì lágbájá dúró ọ̀rọ̀ yé ẹ̀rí pé ayàtọ̀ gan sáwọn tàná ànábìsà sálà ni ó ó ní ẹ nítorí pé kẹsàn-án yẹn fún wọ́n fẹ́ ràn lọ́wọ́ ni ó sì ní ká má ra wọn ní ọwọ́ arábìnrin yìí ní máa tọ́jú ẹ̀sìn ọkọ rẹ̀ wọ́n náà wọ̀ ní dímọ́tò ọkọ rẹ̀ ó bàjẹ́ ọmọ ọwọ́ ọmọ rẹ̀ tí ọba sínlé ọlọ́run bá ṣàánú wa obìnrin dáadáa obìnrin tí máa ń gbàlejò máa ń ká náà yu'minu billahi wal yawmil akhir yukrim dayfahu anábìnrin gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ àlèkè àmọ́ kọ́ máa pàlejò lé ni ìyá tí Sárà àlejò àwọn màláìkà ni wọ́n gbà tí wọ́n mọ̀ pé màláìkà ni wọ́n wọ́n dáná wọ́n sí gbogbo ẹ̀kalẹ̀ wọ́n wá fún wọn ní ròdùnú pé ẹbí ma ìròdùnú máa ń tẹ̀lé ìgbàlejò ni nínú tó bẹ̀rẹ̀ ta ní kọ́ máa ṣe òun ni kọ́mọ̀kọ̀ orun fún ọkọ rẹ̀ kọ́mọ̀kọ̀ orun fún ọkọ rẹ̀ obìnrin tó bá ń kọrun fọ́kọ rẹ̀ àti kàdísì yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àmẹ́yìí tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ ni pé wọ́n láwọn màláìkà wọ́n máa ṣépè obìnrin dáadáa ìṣe bẹ́ẹ̀ a ní ẹ̀fílẹ̀ bó ti mọ́ méjì ti mú ẹ̀fílẹ̀ yọba mi bẹ́ẹ̀ òun kò sí níbò mi lóòótọ́ ọ̀dọ́ rẹ̀ náà ni àwọn oníméjì ẹ̀ sábà sọ iná yọọ máa bẹ̀ẹ́ ni àmọ́ àwọn ẹlẹ́yọ̀ kan yóò sọ fún pé má wọrí má wọrí obìnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àlùfáà ní àwọn màláìkọ̀ máa ṣe pẹ̀lẹ́ láì ṣe pé ń ṣe àìdọ̀ tí ó sì jẹ́ pé ọ̀rẹ́ obìnrin dáadáa lóbìnrin ti ń ṣàdúrà gbogbo òṣòro ayé tó bá ti dé yóò lè gbé sítádẹ́ẹ̀lì rẹ̀ ní yọ́mọ ká koran ní yọ́mọ ká àdúrà ní yọ́mọ ṣe yọ́mọ dìde lóru obìnrin dáadáa yọ́mọ sọ ẹnu rẹ̀ kò ní máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn kò ní máa sòfófó kò ní sọ ilé wọn di ilé àwọn obìnrin olófófó obìnrin dáadáa yọ́mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn obìnrin dáadáa kò ní tú àṣírí ọkọ rẹ̀ kẹ́sìtòrò záwùjáhà kò ní tú àṣírí ọkọ rẹ̀ kódà tí wọ́n bá dáa kò ní tó àṣírí ọkọ ẹ̀ àṣà tí wọ́n bá tọ̀ láti ara wọn tọ́lọ̀ bá kádàrá pé ó dì fọ́ṣọ ara wọn ni kò ní tó àṣírí ọkọ ẹ̀ sẹ́mọ̀ pé tí wọ́n ti tọ̀ láti àwọn eré ṣiṣẹ́ àwọn ọ̀rọ̀ ọmọ wa bọ́ọ̀lẹ̀ wípé ẹ mà ayé ṣe nǹkan báyìí wọ́n lóbìnrin dáadáa ò ní tó àṣírí ọkọ rẹ̀ anábì ní kò kọ̀dá fọ́ ọkùnrin tí ọbọ̀bìnrin lò àti obìnrin tó lò wọ́n jọ ń bára wọn ṣe wọ́n jọ ń ṣe dáadáa síra wọn wọ́n kẹ́ra wọn ìjà wá dé ọkọ yẹn wá ń tó àṣírí ìyàwó ẹ̀ àbí ìyàwó yẹn wá ń tó àṣírí ọkọ rẹ̀ ànábì ní ọlọ́run ò ní fojú rẹ̀ wọ́n jọ́lẹ̀ kíyàmù ẹni wọn bá ta wí kọ́lọ́mọ́sà jọ sí wa ní àǹfààní àwọn obìnrin wa kọ́lọ́mọ́sà bá ní sí wọn lóbìnrin dáadáa kọ́lọ́ sí wọn lélẹ́rí rẹ̀ fi dúnìyà wal akhirah ẹni wọn bá ta wí gbogbo etí tó bá gbọ́ kọ́lọ́mọ́sà jọ sàǹfààní pẹ̀lú àtàwọn àtàwà ọlọ́run sí gbogbo alẹ́lẹ́rí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ìlànà ti ti ọlọ́run ọba ní matogun joshua street ìdánilẹ́kọ̀ọ́ lọ níbẹ̀ wáàsí ìta gbangba